seven two seven eight five six zero eight zero six two seven two seven eight five six tàbí zero eight one zero five one five zero four zero six zero eight one zero five one five zero four zero six tó bá ti pè wá àdá ọlọ́run. ẹ ṣe púpọ̀ thank you very much gẹ́gẹ́ láago mẹ́wàá lẹ́lù láti iléeṣẹ́ rédíò àgídìgbò eighty eight point seven fm ìbàdàn. Ah, ọ̀rẹ́ wa lásìlẹ̀ abbey yà ah, pé sango ọ̀tà ní lagos state ẹ lọ tún gbọ́ dáadáa. a ní sango ogun state lẹ́kọ̀ọ́ mọ́tì yìí ní. báwa bá kó ń bàdàn tá à ń lọ sangot alande èkó ni ṣùgbọ́n bá ní state wo làwà aláwà lógun state. <laughs> bó ṣe jẹ́ nìyẹn àwọn yẹn àwọn tí ń gbé sangot láti lọrin tí wọ́n lè kú ọmọ mi wà lẹ́kọ̀ọ́ àwọn yẹn tí ń gbé sangot láti ìbàdàn wọ́n lọ́mọ mi wà lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n state wo lọ́wà ogun state ni ṣùgbọ́n èkó náà làwà <laughs> ẹ bá mo ṣe sọ méjèèjì lẹ́ẹ̀kan nù. kọ́kọ́rọ́ aláǹtẹ̀ tìǹtà tẹ́lẹ̀ owó aláàtẹ ṣòwò tàtẹ. kalẹ́. ẹ kalẹ́ sọ. kí ló orúkọ rẹ. olùwádàmíláre oyèkọ́lá mubarak. olùwádàmíláre oyèkọ́lá mubarak kí ló ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́mí wa ti kú láti bíi twenty fourteen dáàdì wa dèrò láti bíi ọdún mẹ́rin sẹ́yìn wọ́n ti sá kúrò ní pẹ̀lú ìyàwó wọn tó fẹ́ mi ìdẹ̀lẹ́bí mi rárá ìrìn nìkan mi dá sùn. Ah, ọ̀pọ̀lọpọ̀ mọ́mì kata àjọyọ̀ aládùúgbò yìí máa tó máa yan ajé àtàǹtajọ máa ń gbábọ̀ káàkiri mo máa ń bè lọ́rùn ẹ à ebi ń pa mí kí n mú jẹ lọ́dọ̀ yìí wá máa ń ṣàlàyé fún mọ́mì rẹ̀ mọ́mì rẹ̀ wá ní kó mú wá sùn ló jẹ́ pé mọ́mì rẹ̀ mú mi wá sí ibi ìbà bí kájọ ká ràn lọ́wọ́ ìrànlọ́wọ́ la ní ìdí. ṣé wọn nìkan ni dáàdì ẹ filẹ̀. rárá sà rárá mú un. I don't understand àmọ́ ìrìn dáàdì mi bí fún mi. ni mọ́mí ẹ bí fún dáàdì mi mọ́mí ẹ dẹ̀ ti kú. mọ́mí ẹ dẹ̀ ti kú. dáàdì ẹ wá wọ́n fẹ́ mi lẹ́yìn tí mọ́mí ẹ kú. ìyẹn wà mú ọ sá lọ. ọ wá mú dáàdì ẹ kú òní. bẹ́ẹ̀ sá. ìgbà wo ni dáàdì ẹ ti lọ. a ti tóbi ọdún márùn sá. ọdún márùn. bẹ́ẹ̀ sá. ẹ ni ẹ jẹ láti ọdún márùn. ẹ àtọ́dún márùn-ún ìgbà mi bí kí n yí kí n lọ kí n ṣiṣẹ́ ìgbà ní tipa ìmọ̀ fi jẹun. tipa báwo. bẹ́ẹ̀ kí ló fi tipa sí ọ̀tá kọ́. ilé ìdẹ́jẹ̀ wọ̀ ọ́. bọ́bì ìwọ yìí ń ta ọkọ ìwọ ọmọ kékeré. bẹ́ẹ̀ jẹ́ ọwọ́ rẹ. ọ̀tá kọ́ sínú tipa lọ́jọ́ kù owó aláfẹ tẹ̀tẹ̀tẹ̀lé tẹ̀tẹ̀ gbogbo agbọ̀nbẹ̀ lọ́rùn ṣáláyé. ilé tó wà ń gbé ta ní sanwó lè bẹ̀. èyí tí mo gbé dáàdì mo kọ sílẹ̀ kó tó di kó wọn lọ. ok àwọn náà kọ. bẹ́ẹ̀ ni bẹ̀dẹ̀ ni wọ́n sùn tí wọ́n jí. ṣé wọ́n lẹ̀gbọ́n àwọn yòókù ni àbí wọ́n làbúrò. mo lẹ́gbọ́n kan wájú but ẹ̀gbọ́n tí mo ní ẹ̀ lájọ́ ń sùn tẹ́lẹ̀ lọ́nà lòun lọ sí di tipa tàtijọ́ ń ṣiṣẹ́ tí mo fi ń rí kówó tí mo fi ń jẹun lọ láti bí oṣù mẹ́fà sísìn mi ìfojú mi kàn ah. ó kú ní òun ní ìmọ̀ wọ́n ṣàkúrò lé so yorùbá tó fi kúrò lẹ́yìn ẹbí ẹ máa pa mí tẹ́ pé ìgbà míì gan-an yóò dá ìgbà pé kí n jí nǹkan ní ìkàbà máa tó o pé kí n fẹ́ fi ṣe so ni mo fi wá ìpè kẹrin wà lọ́wọ́ sà. àbúrò rẹ ń kọ́. àwọn kan wà lọ́dọ̀ fámìlì wa mi ò kókó wọn láyé tó wà lọ́dọ̀ girama tó ti dàgbà. girama yìí ti dàgbà. bẹ́ẹ̀ni. so ìwọ nìkan ni wọn wà nílé yẹn báyìí. bẹ́ẹ̀ni. àwọn tó rẹ̀ ti lé bẹ̀ ńkọ́. àwọn tá a fi sí ilé táǹbà tó wọ́n dì o ẹgbẹ́ mi rẹ̀ ń gbó ilé lọ́wọ́ wọn tí máa lọ bá akókó ń pa ní ká lówó ní àwo ilé tí a fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n máa sọ fún pé ẹgbẹ́ mi ni ó fáwọn ilé fáwọn ilé fún un lówó sùn fún lówó. àwọn èèyàn bàbá rẹ̀ ń bo ni wọ́n ń gbé. ah ẹni tí mo ní mo mọ̀ tó jẹ́ fẹ́mi wa àwọn méjì ni grandma àgbà àti gírámà tó tún kú nìsí wọn gbé lágbèwọ́ tẹ́lẹ̀ àwọn méjì tí mo mọ̀ náà nìyẹn. ìdí tí bàbá rẹ kọ́lé sí yẹn ń bo ni. jẹ́jẹ́ paralẹ̀ lápẹtẹ. kí ló orúkọ bàbá rẹ. oyèkọ́lá saheed ọláyínká. oyèkọ́lá saheed ọláyínká iṣẹ́ kí ni wọ́n ń ṣe. ẹ̀yin máa ń tàpẹ́ lẹ́nu ní orí odò kó tó di pé wọ́n kúrò lé orí odò sọlọ yẹ ṣé bódìjà ló wà. bẹ́ẹ̀ ni sà. ẹ wá gbà irú kí ló gbé wá studio lálẹ́ yìí kí ni mo tún fẹ́ bínú ẹ wá tún yá ní ìbéèrè. a máa bí náà ní báwo ló ní a máa gbé bọ̀. ọlọ́run ọba yín ṣe é. Ah. a fámìlì ìyá rẹ ńkọ́. ẹgbẹ́ kan ni mọ́mì mi ní àìmọ̀ ìdẹ̀mọ́ kókó rí i pé àwọn mi mọ̀ ọ́n wàhálà ní ìta dáadáa gan. so mi ì máa ní bọ́ọ̀dì. ọmọ ìbàdàn lẹ ní. ọmọ ìbàdàn ní sà. n bọ̀dọ̀ agboolé yín ìbàdàn. Hmm, agboolé òpó ni wa àmọ́ òpó ni wa ní agboolé adéọjọ́. dáàdì ẹ oṣù ọ̀gbìn dáàdì wà láyé. wọ́n ah, wà láyé tàbá kù. tí wọ́n bá ti kú náà wọ́n lè wà láyé ọ̀dàdà èkúta dá ìyá òkè ìjọba. ìgbà wo ló gbúrò wọn last. àmì ìgbúrò rárá o torí nọ́mbà tá a máa fi pè wọn kété tó ti kúrò lé àárín wọn pè. ẹ̀rí nǹkan báyìí àlẹ́ nìkan béèrè pé skul wo lọ ń lọ. Ah, nígbà tí mo fi wà lọ́dọ̀ girama tó kù ẹnu mi wọlé secondary school sabadina college àmọ́ táàmù tẹ́ ẹ kí n ṣe sáàmù sí ìgbà yẹn ni à ń sọwọ́ àjùmọ̀bí mi yẹ sáàmù sí mi fi kú lọ́dọ̀ girama tí mi fi dáńtọ́ lọ school nù. bàbá ìyàwó eléyìí bá mọ láyé sọ́ọ́ kọ́ lè fi dòkú ayé àpáwọ obìnrin máa ń pa ẹlẹ́ka ọ̀nà o. àti wàá mọ. ẹni ọkọ rẹ ọmọkà. kí ló ń porúkọ rẹ lẹ́ẹ̀kan sí. ọ̀yọ̀kọ́lá olúwadámiláre mubarak. ẹ máa pe baraki, baraki. baraki, bó o sọ jẹ́ bí bàráàkì sójà ni báràkì bẹ́lẹ́dọ̀ wá ó kọ́ ni ọmọ dáadáa kì í ta báyìí ni. báràkì náà ni. àìmọ̀ báràkì. nǹkan lè yẹn mọ́ ọ sọ. létí létí tiẹ̀ náírà. Ah, kábíyèsí olódùmarè ẹnjìnìà john kasali àwọn tó wà lórí app ń kọ̀ǹpléènì lọ́ba mi yẹ áàpù yẹn wò dáadáa hos ẹjọ́ wá wà nǹkan ṣe sí torí ọlọ́run o àwọn tó wà lórí áàpù wọn ń kọ̀ǹpléènì. yé kọ́kọ́rọ́ aláǹtẹ̀ tún ṣàǹtẹ̀ ni òwú àná. tá a bá fẹ́ wá àbúrò rẹ rí báwo la ṣe máa rí tá a bá wá wọn. ìtumọ̀ ló sọ pé a lè máa bá a ṣe lè rí ọ̀nà tó wà lọ́dọ̀ girama wa nìkan ìrìn àkókò rẹ̀. ọkùnrin gbogbo yín. obìnrin kan ni last born wa níbo lóbìnrin yẹn wà báyìí. òun náà ló wà lọ́dọ̀ gírámà. ẹ mẹ́rin gbogbo yà mí mẹ́ta. ẹ̀gbọ́n tiẹ̀ ti lọ. ìkan tó tún jọkùnrin wọ́n ló tẹ̀lé ẹ̀gbọ́n rẹ tó lọ yẹn. èyí tó tẹ̀lé wọn kọ́. táyé kété tí mímú atukú náà ni ẹnìkan nu àwọn fámìlì kan ti mú wọn lọ ní ìdẹ̀mọ̀ wọn wọ́n ṣàtúnmọ̀ lọ àtìgbà yẹn náà mo ti rí last. Ah, àwọn yẹn náà lè rò pé bàbá yín tọ́jú yín dáadáa àti ẹ̀ma ààrẹ níbọ̀dì bẹ̀rẹ̀ wá. oh my god oh god ríra dìde má wọrí nígbà ìkóró yẹn lágbára ju tá a lè yanjú báyìí lọ àmọ̀ yanjú ẹ̀ lábẹ́ aṣọ ni ṣùgbọ́n ọmọ yìí ó dàbí pé eh, bẹ́ẹ̀ ni nítorí wíyé mi ó lè kàn sí lóòótọ́.

mùsùlùmí lọ́kùnrin lóbìnrin èyí ni láti kéde mọ̀lídì nàbí wa okeomi twenty twenty one olódò ìlú ìbàdàn lábẹ́ umbrella baba wa sheikh balorajì olùgbàlejò àgbà baba wa tal ab sheikh professor isa adebelu baba wa olùgbàlejò sheikh misbahudin abdulgani èyí tó máa wáyé ní november twenty ọdún twenty twenty one àwọn ètò ọjọ́ náà quran and quiz competition yóò máa wáyé láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ mọ̀lídì ni yóò sì bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ alẹ́ títí di ilẹ̀ mọ́ ìlọ̀lẹ́ àmọ́ insha allah. wàá yú ibù ní ọmọ ìyàrá ni. Màá rà. ìlú òdodo ó pé ọdún mẹ́ta gbáko tí bàbá wa ẹ̀dà benjamin olùṣègùn akínbúrò ẹni àádọ́rin ọdún tó jẹ́ ọlọ́wọ̀n ọba nípè ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún twenty eighteen gbogbo ẹbí ọmọ àtọmọ ọmọ aya rẹ àtàwọn ọ̀rẹ́ rẹ ń ṣe dédé lẹ́yìn rẹ o. olùṣègùn àyànmọ́ ọmọ ọ̀rọ̀ tí mọ̀gì tútù aráàgbò ẹ̀gbá ọmọ ọ̀rọ̀ tí kẹ́yìn mùyùmù àyànmọ́ gbogbo ẹbí ló ń kéde. Oyalẹ́lẹ́nu ṣoṣo CAC Mountain Top Ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára. Àti sí ìrànlọ́wọ́ àwọn akọni lákòrí ti twenty twenty one. Ó yá gbogbo aládùúwà. Wọ́n yóò rọ àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo. 22 of the Friday, 26th November, help for the hero. like Làkórí God of our father. Jésù ìrànlọ́wọ́ aláìléèyàn. Fẹ́ lu àwọn ìránṣẹ́. Prophet Mark Akínbíyì. Pásítọ̀ Akínpẹ̀lú. Rẹ́fẹ̀ Wálé Adéoyè. Prophet Umijésù Yínká. Prophet C. Ọláyà. Prophet Àìsáyà Owó Aládé ọmọ wòlíì. Bishop and Prophetess Lucas. Àwọn olóyèmí ìlà ìjà kíkún ní Ọlọ́run sọ bẹ́ẹ̀. Kẹ́mi rí ògbò. Yẹmi David. Bọ́sẹ̀ Sípà. Ẹ̀sọ̀ Palẹ̀mọ̀. Táíwò Ògúnbíyì. Ọ̀pẹ̀yẹmí Madu. Máyọ̀ Wálé. Sẹ́mi Lọ́lá Daniel. Torí ìbí tó yẹ. Olùgbàlejò ni wòlíì olúfẹ́rẹ́ òní prayer city ti csc mẹ́tẹ́tọ̀ lẹ́lẹ́nu sọ́nsọ́ àti máa pàdé o ètò àyẹ̀wò lẹ́yìn ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn. ẹgbẹ́ onírin àtàwọn ìfọwọ́ onípa àti ní géètì. ẹgbẹ́ onírin ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ka ọjà arárọ̀mí gate lábẹ́ baálé wébì yìíráìmì àti ààrẹ maruf ìṣọ̀lá ìkirè. ìpè gbogbo ènìyàn síbi ayẹyẹ ìbúra fún àwọn olóyè tuntun fún ẹgbẹ́ onírin alhaji muili àdìsá olóòlà alága alhaji taiwo díẹ̀ kọ́lá òsínbàjò igbákejì ọ̀gbẹ́ni báyọ̀ ọ̀wáadé akọ̀wé ọ̀gbẹ́ni tóyèsé ọládépò akápò ọjọ́ náà ó d sí káràkátà ní ìsọ irin nínú ọjà géètì ní ọjọ́ náà. ọ̀dà akínlúgbàdé ni ó mú gba gbogbo ènìyàn lálejò àwọn àlejò pàtàkì ni babalọ́jà ìpínlẹ̀ ọ̀yọ́ alhaji yk abbas àti olóyè alhaji mutiu ọ̀làdẹ̀jọ́ onímọ̀lù barista sarafadin abiodun ali ní bàbá ọjọ́ náà chief mrs isuat amẹ́rẹ́gùn ìyálọ́jà alẹ́ ìbàdàn nìyá kálẹ̀ ọjọ́ thursday twenty five oṣù táwa yín ti wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ilé àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn sí mẹ́jọ alẹ́ gbọmọgbọmọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìs àti ìdúpẹ́ festival ministry pastor isaac abiara pastor matthew ashimolowo bishop Wanyoke prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet ezekiel oladeji csc general evangelist pastor esun oladele csc president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àtìlẹ́yìn evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa. 88 point 7 FM. bó tiẹ̀ kọ̀kọ̀ rẹ̀ èmi wálé akóyèrè òkun mo sọ fún ọ pé kọ̀kọ̀kọ̀ gbọ́ kọ́kọ́ wa látẹ̀tàlẹ́ òní ná látọwọ́ Oríyọmí Hamzat gbọ́ náà ó ṣeé ṣe kọ́ ọ dẹ́rù rẹ padà yàrá. Túndé ìyàndá ó dọwọ́ rẹ àmúlélé ṣé àgbàgbé ọ̀rọ̀ tá a sọ ń bì í níjẹta màmá tí ọmọ wọn jáde láyé tí wọ́n kó ọmọ ọmọ tọmọ wọn bí ti sọmọ ọmọ wọn tí wọ́n kó sọ́dọ̀ ọmọ mẹ́rin tí ọkọ ọmọ wọn tó ti kú ni tí wọ́n jọ gbéjà ńlá kalẹ̀ tí wọ́n ń gbé pẹ́rẹ́gì kaná tí wọ́n jọ wojú ara wọn ọ̀rọ̀ tó lágbára pọ̀ níjẹta ni tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé. ìjẹta la sọ̀rọ̀ pé kí màmá ó kó ọmọ méjì fún àáfàá bí àwọn náà wọ́n máa tọ́jú méjì nínú àwọn ọmọ mọ́tì lọ́bẹ̀ ń wo tẹ náà ọrọ la kọkọ sọ àní okú náà nǹkan kan tí tó lágbára o ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀ jẹ́ yìí tó o. ṣẹlẹ̀ nǹkan míì tún ṣẹlẹ̀ ọ̀yá ẹja dé ọ̀dọ̀ àwọn èèyàn wa ẹ káàbọ̀ sórí ètò kọ́kọ́rọ́ alátẹ. ẹ ṣeun aláàjì ẹ kalẹ ẹ kú àsìkí gbogbo àwọn tí wọn ń gbọ ètò kọ́kọ́rọ́ alátẹ lélẹ lóko lẹ́yìn odò lálẹ́ òní bí yóò tiẹ̀ ná gbogbo owó tó kù lákàntì ẹ̀tọ́ láfìṣẹ kọ́kọ́ gbọ́n tó ní ṣe pẹ̀lú ro and co properties ná bóyá wàá ronúpìwàdà wàá tún èròǹgbà ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ lónìí ni ó rò pé àwọn kéré i'm still very young ṣèbí twenty two ni mí i'm still very young ṣèbí twenty one time i'm still very young ṣe bí twenty seven ó wà very young twenty one ọdẹ ń lo lexus báwo ló ṣe ń ṣe ó ronú ara ẹ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń kó jọ yìí tó jẹ́ material pain ọ̀pọ̀ nínú àwọn nǹkan yìí ni ò ní pẹ́ ṣá ni ò ní pẹ́ gbó àwọn kìíní dẹ̀ wá ní ìgbà tiwọn ilé nìkan ni ìgbà ẹ máa ń pẹ́ títí títí títí títí déyàn kan two bedroom flat lónìí ọdún mẹ́wàá méjìlá ọmọọ̀dógún sísìn òun lọ náà ni àmọ́ tó ní lexus lónìí tó ní aces nígbà bá fi rọ́ọ̀dún méjì mẹ́ta mẹ́rin ó tẹ̀ ní ó ti mọ̀ wú ẹni tí sìn nígbà bá fi rọ́dún méjì mẹ́ta mẹ́rin ó sì tí ò ti mọ̀ wù bẹ̀rẹ̀ mọ́tò ṣèrí nìyẹn ló fi jẹ́ wípé ilé ló wà very very important ju ẹ̀rọ ara mọ́tò lọ ṣùgbọ́n kí ìwé tó wá ronú ilé ó gbọ́dọ̀ kọ́kọ́ ní ilẹ̀ lóòótọ́ amúni tó ń ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́rù wípé araba kówó lọ bìkan nígbà bá ṣiṣẹ́ tá a tújọ táwa kówó fún iléeṣẹ́ kan sì pa fẹ́ra lẹ̀ wọ́n gbé wa tán wọn sálọ ní o ẹ fọkàn balẹ̀ ká mọ̀ jó ká mọ̀ yọ̀ torí pé ìjọba nàìjíríà gan ti wá gbé òfin tuntun kan dìde ń wọ́n ti yan àwọn ìgbìmọ̀ àti òfin tí yóò gbé ìgbìmọ̀ kalẹ̀ tí ó mọ̀ rí sí àwọn èèyàn tí ń ṣe okòwò ilégbè òde òní real estate regulatory board ó ti wà ń sìn báyìí kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló fà á tí kálukú fi ń ṣe tóun àmọ́ ní ìsìn kò sẹ́ni tí ẹ bí da mọ́ bó ṣe jẹ́ pé bí rédíò ṣe wà tó ní àjọ àti ẹ̀ka eléyìí tí ń rí sí ọ̀rọ̀ tí wọ́n gbọ́dọ̀ sọ àti èyí tí wọ́n gbọ́dọ̀ sọ ibi tí wọ́n gbọ́dọ̀ gbà kọjá àti ibi tí wọ́n gbọ́dọ̀ gbà kọjá real estate náà ti ní tiwọn ń sìn regulatory council ìyẹn ni ó mọ orí sí ẹ̀ tí wọ́n bá gbowó lọ́wọ́ tiẹ̀ tí wọ́n fún ẹ ní tó yẹ kí wọ́n fún ẹ àbọ̀ ṣèlérí pé àwọn á fún ẹ ní nǹkan kan lọ́n padà fún ẹ kàn wọn lọ sí real estate regulatory council wọ́n á dẹ̀ bá wọn wí lójú ẹsẹ̀ bó ṣe kí wọ́n gbowó ẹ̀ fún ẹ padà iye òsì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ló fà á tí kálífì tí wọ́n fi ń ṣe ní dandawi olóko ògbówó àmọ́ síbẹ̀síbẹ̀ náà èèyàn gbọ́dọ̀ tẹ̀lé iléeṣẹ́ eléyìí tó ti ní rẹ́kọ̀dù ńlẹ̀ tó ṣe track irú ẹ̀ ní iléeṣẹ́ ro and co properties àwọn dẹ̀ ń talẹ̀ mẹ̀kúnnù àbí lélẹ̀ ní six hundred thousand naira bí yóò wá lè san six hundred thousand yẹn lẹ́ẹ̀kan náà náà èèyàn lè mọ̀ san díẹ̀díẹ̀ ilẹ̀ dẹ̀ wà káàkiri gbogbo bí tẹ́yìn bá kàn ti mú kan ní gbogbo ẹ̀ bóyá Holland Park Estate ni o tó wà ní alábàtà ní mọ́níyà ń bàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ one million naira ni àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí seven hundred hundred thousand ni ẹ ń bá wá fẹ́ sanwó yẹn lẹ́ẹ̀kan náà six hundred k ni àmọ́ tí wọ́n bá fẹ́ mọ̀ san díẹ̀ díẹ̀ ìjọ twenty ìjọ twenty five ìjọ fifteen ìjọ ten ìwé sùn seven hundred thousand naira. bákan náà tí park estate ìyẹn wà ní agbègbè ẹlẹ́yẹlé nìbàdàn omi tí park wà àbíkú tó bá dẹ̀ jẹ́ ti kings court eléyìí tó náà wà nìbàdàn one million naira náà ni ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí six hundred thousand ni wọ́n ń ta gbogbo bí tí ọwọ́ ọlẹ̀ ro and co properties tó wà nìbàdàn ẹni ẹ̀kọ̀ọ̀kan sí ilé iṣẹ́ rẹ̀ wọn ẹ sọ pé ìwé náà fẹ́ ra lẹ̀ wọ́n sọ pé gbà tó bá tó ní one million naira àbí two two million three million ìwé náà tó gbégbèsè fifty thousand tó ní yẹn dà sí méjì lọ san twenty five thousand wàá máa rí pé wẹ́rẹ́wẹ́rẹ́ ibẹ̀ lọ́kàn á wà títí tí wàá fi san tán kò ní ju ebe ọlọ́nà kù lọ ìyẹn ló lè ya ẹ pàṣẹ padẹ́mì rẹ ẹjọ́ ìsanwó gbogbo àwọn tí mo ti ń bí ó dẹ̀ tí ì ní nǹkan kan tó gbẹ́mí lé àwọn tó dẹ̀ ọ̀rọ̀ tí fún àwọn yìí ti kọ́lé ó ti ṣe nǹkan rí ẹ lọ sílé iṣẹ́ arrow and properties lónìí ó wà ní nọ́mbà thirteen and sixteen Lighters plaza trans junction ìyànà bódìjà lójú ọ̀nà via nìbàdàn tàbí kẹ́ ẹ kúkú pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero three two one eight four five eight three zero nine zero thirty two eighteen forty five eighty three tó bá lè jẹ́ whatsapp wọn lè yí fẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ sí zero eight one forty eight. 82 59 30 081 48 82 5930 pẹ̀lú iléeṣẹ́ ro and co properties lásìkò ọdún tá a ti ẹ̀wá yìí bí o bá tún ṣe ń ralẹ̀ lẹ́bùn ọ̀tún mọ́ ọ tẹ́lẹ̀. àmì ń bẹ̀ lọ́rùn sálà ní oníkanukú ló ti ká tó lọ ọbẹ̀ yẹn ẹ já gbọ́ àbábọ̀ ètò tó ṣẹlẹ̀ níjẹta kí ló rí lè ṣẹlẹ̀ ni pé lẹ́yìn tá a sọ̀rọ̀ yẹn tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá wa sọ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n kínní kan ń jẹ ósà ósà ósà gbogbo táwọn èèyàn ń sọ ètò òṣèmí yàtọ̀ sí táwọn èèyàn ń sọ èmi ò rí àfáà mọ́ nínú ọ̀rọ̀ yẹn mi ò dẹ̀ rí ìyá àyàwó náà mọ́ nínú ọ̀rọ̀ yẹn àti màmá ni àtàfáà ni ní tí èmi rí òun náà ni wípé wọ́n wò ó wípé a fi ẹ̀tẹ́ lẹ̀ à ń pa làpálàpá. nẹ́ẹ̀sì ni ti. observations mi ni pé wọ́n sọ fún mi wípé àwọn ti wà ní ẹnu ọ̀rọ̀ yìí fún odidi ọdún méjì gbáko. ọdún méjì làwọn dé iléeṣẹ́ tiwa ni o. nígbà tí mo lọ́dún méjì bó wọ́n lọ́dún méjì làwọn dé iléeṣẹ́ àgídìgbò ni. kì í ṣe pé ọdún méjì làwọn bẹ̀rẹ̀ wàhálà ọ̀hún. wọ́n ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí àwọn ti gbéra àwọn lọ. káwọn ó tó wá padà wá sílé iṣẹ́ àgídìgbò ah, ẹ̀rù wá bà mí mo wá ní ah, eh, ojú tèmi fi wo kíní yàtọ̀ o you can't build something on nothing. ìfura tí mo fura sí ni pé àárín màmá àti àáfàá ògún wàhálà ńlá ń ṣẹlẹ̀ láàrin wọn àwa sọ pé ibi là á kọ́ ọmọ sí ibi là ọmọ sí níbo la lè kó ọmọ sí tó lè pé wa kọ́kọ́rọ́ níbo la lè kó ọmọ sí tá a lè jèrè ọmọ nígbà tó bá jẹ́ wípé ìjà àti akàn dààmú àwọn ayé àwọn ọmọ káàkiri ni sá mọ kádàrá táwọn ọmọ yẹn gbé wáyé kádàrá ọmọ mi ò fara mọ́ kádàrá ọmọ mi ò fara mọ́ kó máa ṣe wàhálà kádàrá ọmọ mi ò fara mọ́ kí wọ́n máa pòkìkí ẹ̀ wọ́n máa kígbe ẹ̀ káàkiri gbogbo ọmọ tẹ wá kígbe rẹ̀ fódìdí ọdún méjì tó tún lé mo rán wọn létí ìmọ̀ bóyá wà nínú àkàálẹ̀ tá ní kí túndé yẹn dàó mú wá mo rán wọn létí pé inú ẹjọ́ tẹ́ ẹ ti rò káàkiri yìí ẹ ti rojú àwọn ọmọ yìí fún àwọn èèyàn tí ò lè wù yìí kẹ́ ẹ rojọ́ wọn fún ẹni tí ò bí kankan rí ẹ ti rojọ́ wọn fún ẹni tó bí rí ẹ ti rojọ́ wọn fún ẹni tó nífẹ̀ẹ́ ọmọ yín gbọ́ wà láyé ẹ ti rojọ́ àwọn ọmọ rẹ̀ fún ẹni tí ò nífẹ̀ẹ́ àwọn ọmọ yín gbọ́ wà láyé ẹ ti rojọ́ àwọn ọmọ rẹ̀ fún ẹ wá rojọ́ yìí lọ rojọ́ yìí lọ rojọ́ yìí lọ ìgbà tá a parí ọ̀rọ̀ tán níjẹta bí wọ́n tún ṣe dé ìjẹta ìjà ni wọ́n tún bára wọn jà ìjà yìí le débi pé mo àwọn ò wí pé nǹkan mi bẹ lẹ́yìn nǹkan ni bí ọ̀rọ̀ kìíní máa sọ ń gbà kan onímọ́tò yóò sì rọra fẹ́ mi ẹ̀ kìíní kan mà ń bẹ lẹ́yìn nǹkan mo wá rí i pé lódodo nǹkan bẹ lẹ́yìn nǹkan lẹ́yìn eléyìí mo mo mo mo mo mo mo mo mo sẹ̀ǹgẹ̀rẹ̀ bí ọba tó ni mí fọ́nrán mi iṣẹ́ tí mò ń ṣe ó wá tó tọ́ mi sọ́nà bí ìṣeré lórí ọ̀rọ̀ yìí nígbà tó dàárọ̀ ọjọ́ kejì màmá ni mo tún rí màmá ti bara jẹ́ ẹ̀mí wọn bàjẹ́ màmá bẹ̀rẹ̀ sí ní sunkún bí wọ́n ṣe ń sunkún ẹ̀gbọ́n wọn náà tún tẹ̀lé wọn wá tó jẹ́ ìmáàmù ìbò lẹ́yìn wà látijọ́ yìí wọ́n ní ọ̀rọ̀ yìí ti sú àwọn ni ọ̀rọ̀ táwọn bá fàfàfà ọdún kìíní ọdún kejì lórí kíni à ń kó mọ́ ọ̀dọ̀ àkó mọ́ ọ̀dọ̀ ló wá le tó báyìí làwọn fi wá wò wípé wàhálà yìí ti pọ̀ ọ̀dà màmá ẹ máa bọ̀ lọ́la mọ́jàjì ẹ bá ń pa àfa àkọ́ máa bọ̀ lọ́la ṣùgbọ́n màmá tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ má dá wá o ẹ mú bàbá yìí lẹ́yìn o. kọ́kọ́rọ́ àfa àbẹ́yìn náà bá ti ń bọ̀ ẹ mú àwọn èèyàn yín lọ́wọ́ wọ́n bá pàdé ń bí lónìí á ṣe pàdé láàárọ̀ àwọn ti dé tipẹ́ mm. ṣùgbọ́n a ṣèpàdé títí dàsìkò jímọ̀ tá a fi lọ rèé kí ni nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mm. torí kálukú bẹ̀rẹ̀ sí ní sọ ẹ̀yin tẹ̀ wà lórí áàpù wa ẹ má bínú bóyá wá sórí facebook fún talẹ́ yìí kẹ́ fi gbádùn wa ẹ má bínú ah. ẹnjíníà náà ti rí gbogbo complaint tí wọ́n ó ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ dákun torí ọlọ́run. nígbà kálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ni mo wá sọ fún wọn pé a ti rojú àwọn ọmọ ẹjú bó ṣe yẹ káàrú lọ o ààrin yín làbá kọ́kọ́ yanjú náà etí ń bí màmá nú àfáà làbá yanjú etí ń bí àfáà nú sí màmá làbá kọ́kọ́ yanjú náà yanjú ọmọ ọmọ gbé wa jẹ́ wípé. ẹ̀yin méjèèjì ẹ máa gbẹ́lẹ̀ yín ọ̀sọ́ fún yín o èyí tí mo tọ́jú nú ni o torí pé àwa náà decide nǹkan míì nígbà tẹ ẹ lọ tó láàárọ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ torí pé bá a ti sọ̀rọ̀ yẹn tán bá a ṣe sọ tó bí wọ́n ṣe ń jáde nínú ọgbà wa ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní ṣépè fúnra wọn ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní jà ìjà yìí tí wọ́n wá ń jà yìí tún wá gbọ̀nà míì yọ fọ́ọ̀nì sí mi torí pé ìyàwó míì tá a fà yẹn òun náà òun náà múra àjà tí wọ́n jọ ń jà dáadáa mo wà disappointed pẹ̀lú àwọn nǹkan kan tí mo rí ṣùgbọ́n mi ì ní sọ ọ́. ẹ jáwo díẹ̀ nínú tó ṣẹlẹ̀ láàárọ̀ yẹn ẹ jáwo díẹ̀ nínú tó ṣẹlẹ̀ láàárọ̀ yẹn ká wò ó ká wò ó ká wá wo síbi tá ì jẹ́ ọwọ́ tá a fi mú ọ́yá ẹ já lọ. ọdún ẹ fún wa lọ́dún o. wàhálà ni oníkanukú ló ti tiẹ̀ lára. wálé ẹ káàbọ̀ sórí ètò kọkọrọ alá. ẹ ẹ kalẹ gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi orúkọ mi ni alhaji muritala ọláyínká aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ tónítóní abba healthcare ojú ni wáyé kì í ṣe àmọ̀ fún olóko wọ́n dẹ̀ ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn tó ń wá ń ra oògùn wa ní ìlú ìbàdàn bíbáyìí àti ìlú èyìnbó káàkiri àgbáńlá yìí bọ̀tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wá láti wá ra àwọn pródọ̀tì wa ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé ìlú gangan làwọn fẹ́ rí mo tún wáá wò ọ̀pọ̀lọpọ̀ ń pè mí pé àwọn ò ní oore ọ̀fẹ́ láti wá ní àárín ọ̀sẹ̀ pọ̀ lágbára ọlọ́run mo tún máa wà ní ìlú ìbàdàn ní ọ̀la àtijọ́ sunday ẹ̀mọ́ máa bá mi pàdé ń bẹ̀ tọ́lẹ́ lómi sọ pé òun lọ síbi iṣẹ́ òun ọ̀ráyè tẹ́rí àlàáfíà ara wa ẹ jẹ́ ká máa mójútó lásìkò ká má jẹ́ kí nǹkan yẹn kó di gbà tó bá ti wọ́ọ̀sì pátápátá ká tó máa wá àwọn nǹkan tá a máa lò ohun tí mo dẹ̀ fi máa ń sọ yí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá fẹ́ rí mi nípa àwọn àǹfààní wà àjọ fojúrinjú àwọn nǹkan míì wà tó ń ṣẹlú nítorí pé akọ máa gbà nímọ̀ràn ní pé nǹkan báyìí ni kò máa jẹ nǹkan báyìí ni kò máa lò tó dẹ̀ yẹ pé àlàáfíà máa tayọ̀ tábàlẹ̀ sọ nípa ọ̀rọ̀ pódọ̀tì wa tó ti wà káàkiri báwọn yẹn ṣe ń ra pódọ̀tì wa nílùú ìgbóná rà ní nàìjíríà wọ́n tó bá ní orí ọ̀fẹ́ náà tó bá lè wá sí ọ̀dọ̀ wa àwọn pódọ̀tì ti wà lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ wọn lóríṣiríṣi tí ẹ bá ti láwọn àpẹẹrẹ kan lára tó jẹ́ kùdẹ̀kùdẹ tó mọ̀ wípé ò ní àwọn àlàáfíà kan tó ń dá ẹ láàmú iléeṣẹ́ tónítóní ti ṣe àwọn egbògi ìbílẹ̀ ní ti ìgbàlódé àṣẹ ní ti kánsù àṣẹ ní ti pàwọ́dà táwọn èèyàn dẹ̀ ń lò tán dẹ̀ ń dúpẹ́ fọlọ́run ọ́fíìsì wádé wà ní ìlú èkó ní ìyànà ìpájà ní ìpájà road bọ̀tì báyìí ọ́fíìsì wa wà ní manọ̀tán ní tatapila bus stop nílùú joyinọlá complex ẹ máa máa fojú ojú mi pẹ̀lú mi lọ́la àtijọ́ sunday but every day lọ́fíìsì wa wà ní sísílẹ̀ fẹ́ni tó bá fẹ́ ra oògùn tó dẹ̀ jẹ́ pé àwọn tó wà níbẹ̀ tó bá ti complete fún wọn á mọ àwọn product tó máa lò tó bá ti rí àwọn àpẹẹrẹ kan lágbo ara rẹ ẹ má máa jẹ́ ká discourage pé nǹkan tó ń ṣe wá yìí bóyá ẹnìkan ló fi ṣe wá bóyá kìíní kan ní ẹ jẹ́ ká kọ́kọ́ lóògùn náà àwọn áfíríkà ọ̀pọ̀lọpọ̀ gbà míì wà tó yẹ pé oògùn la need á tún máa lọ síbi tí ó yẹ pé à ní lo oògùn because tóbi bá ń pa wá a gbọ́dọ̀ ṣe oúnjẹ la máa jẹ tí táwọn tàbí nǹkan kan bá dẹ̀ ń ṣe wá lágbo ara náà oògùn lákòókò òdòdó lò tábà lóògùn ìyẹn la náà tó máa mọ̀ ibà àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí tó bá kùn jẹ́ kàtó la máa mọ̀ irú ni tẹ́yìn bá wá sọ́dọ̀ wá ń sìn ẹlòmíín wà tó pé tó bá ti dọ́dọ̀ wá gan tábà máa wò fúnpá fún báyìí aṣọ kókó lọ ní kó lọ rest ni because ìfúnpá ẹlòmíín ti ga ìgbà tó bá wá ṣubú tó bá ṣubú lulẹ̀ wọ́n wá sọ pátẹ́gùn kan ni ẹnìkan ló fi ṣe òun nímọ̀ yìí pé nǹkan tó ń rù káàkiri ó lágbára kọjá ayé pé kó débì kan kó tún máa lọ jà ẹlòmíràn máa jà kò ní mọ nǹkan tó ń bẹ lára ẹ ẹlòmíràn wà tó yẹ pé nǹkan tó wà lára ẹ kò nídìí kó máa mú nǹkan lẹ́rìn dodo kò nídìí kó di lálé láago mẹ́sàn-án kó ó yọ àgbẹ̀ bà sọ́dọ̀ yóò bẹ̀rẹ̀ rẹpẹtẹ yóò sọ pé òun jayé because ọ̀pọ̀lọpọ̀ owó wa náà la fi ń ṣe pan fúnra wa tẹ́lómìn bá débi nǹkan lẹ́rìn dodo báyìí agbáyà síbẹ̀ ni a máa sọ pé àwọn òun gbádùn gbogbo àwọn nǹkan tó lè fi sẹ́nu yẹn ìpalára ló jẹ́ fún because àwọn nǹkan kó wà tó yẹ pé téèyàn ojú orí yẹn bá ti lọ síwájú ó ní àwọn nǹkan kan tó yẹ kó máa jẹ ó ní àwọn nǹkan kan tó yẹ kó máa lò ẹlòmíì nígbà tó bá fẹ́ èyí tìtàn tó bá kúrò níbi iṣẹ́ tán instead tó yẹ kó máa ṣe exercise díẹ̀ díẹ̀ á jókòó ẹ rí i pé nígbà míì tẹ́lẹ̀ mi bá ti retire tán báyìí á rí i pé orí fọ́ mi o ẹ̀dùn dùn mí because ó lé àwọn oúnjẹ tó yẹ kó máa jẹ ó láwọn rìn tó yẹ kó máa rìn bí exercise gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ẹ̀ bá wá sí iléeṣẹ́ tónítóní a máa fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ adìẹ láwọn product àṣẹ náà tó yẹ pé kì í ṣe ewé àti gbòòrò kan la tó fi ṣe tá a fi àwọn èso ṣe tó yẹ kó wọ́n ti máa boost àwọn immune system wa iléeṣẹ́ tónítóní wà ní mánàtán ní tatapila bus stop nínú joyanla complex lẹ́ọ̀la wà ẹ máa máa fojú rinjú pẹ̀lú mi lọ́la mo dẹ̀ máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ tó wá wọn sọ pé òun pọ̀ ẹ má jẹ́ káwọ́ òun pé òun pọ̀ àlàáfíà ara wa ṣe kókó ẹ jẹ́ àmójútó àlàáfíà ara wa lásìkò lágbára ọlọ́run ẹni tó bá dẹ̀ wà lọ́la náà tó láwọn àǹfààní tó máa jẹ ẹ máa fojú korojú pẹ̀lú mi tẹlifóònù nọ́mbà tẹ́tẹ́ lè pè mí sí because ọ̀pọ̀lọpọ̀ aṣọ kó òun mọ̀nà tẹlifóònù nọ́mbà mi ní zero eight zero two eight four three six zero seven two lẹ́ẹ̀kan sí zero eight zero twenty eight forty three sixty seventy two second number mi ni zero eight zero three three seven one five nine eight eight lẹ́ẹ̀kan sí zero eight zero three three seven one five nine eight eight àláfíà ara wọn ò ní di fíafíà lágbára ọlọ́run a ní fi àìsàn ló gbà. ẹsẹ ti gẹẹti ẹtàn ti tán tẹ bá ṣe tán ẹjẹ àgbàbẹ lọ ká tó lọ sí ọdọ àwọn àlejò tó kù ká tó máa lọlé ẹyin ìyẹn wa lórí facebook kí ló dé kí ló dé mọ bára yín jà náà ẹ sì máa bára yín jà lórí ọ̀rọ̀ <laughs> lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ah kí dé ẹ má máa ṣe yẹn mọ́ ẹ má bára yín jà ẹ má máa já aṣọ àwọn ọ̀rọ̀ kò bá kù gbèsè ra wa mọ́ ẹ dákun torí ọlọ́run. ṣàlàyé oníkan ti ní tì tì lára. ìkéde pàtàkì yìí yóò joyè akíbù yóò joyè aláyẹpẹ́ yóò joyè alájọyọ̀ yóò joyè ọmọ ẹkùn àgbèrè ọ̀gá ọmọ ayòó gbogbo ẹbí yusuf nílé lóko àti lẹ́yìn òde fi àsìkò yìí kí ara wọn kú oríire oyè ọ̀tún ti ìlú àjíà èyí tí wọ́n fi bàbá wa akib yusuf ọlárẹ̀wájú jẹ ní ìlú àjíà lábẹ́ alájẹ àtìlú àjíà baálẹ̀ nureni yusuf adégbèrò tí ayẹyẹ ìfinijoyè òun ó sì wáyé nílùú àjíà lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù tá a wà yìí gbogbo ẹbí ará ojúlùmọ̀ náà là ń retí bẹ́ẹ̀ oyè amọ́rí o olùkéde lórúkọ gbogbo ẹbí alhaji yusuf kabir ọládélé tí gbogbo èèyàn mọ̀ sí délé super. àdìkú ni mo bá gidi apàdà àdìkú kún ẹ. mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. èyí ni láti kéde mọ̀lídìí nàbí wa okeomi twenty twenty one olódò ìlú ìbàdàn lábẹ́ umbrella baba wa sheikh balorajì olùgbàlejò àgbà baba wa tal ab sheikh professor isa adebello baba wa olùgbàlejò sheikh misbahudin abdulgani èyí tó máa wáyé ní november twenty ọdún twenty twenty one àwọn ètò ọjọ́ náà quran and quiz competition yóò máa wáyé láàrin aago mẹ́wàá àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ mọ̀lídìí ni yóò sì bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ alẹ́ títí di ilẹ̀ mọ́ ìlọ̀lẹ́ àmọ́ insha allah. wàá máa yú ibù wàá máa yàrá. Maola. ọlànàṣẹ rọdọtòlà nuwari ń fi àsìkò yìí kéde mọlúùdì nàbí ti bàbá wa àgbà sheik usman akabi ọlànàṣẹ tí yóò wáyé ní ọjọ́ kọkànlélógún oṣù yìí níbi tí bàbá wa sheik imam khalifa muhammadu murtada adisa ọlànàṣẹ wọ́n ti léwájú wa gẹ́gẹ́ bí ìṣe wọn lọ́dọọdún sunday yìí ni ó ní gbàgede mọ́sálásí ńlá ọlànàṣẹ àrèmọ́ ń bàdàn pẹ̀lú oníranran ètò tá a ti piyamọ kalẹ̀ oníwàásí ń bẹ́ńlẹ̀ lóníranran àti àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan àkànṣe àdúrà f fún orílẹ̀-èdè wa nàìjíríà yóò tún gbìnàyà ní àkókò yìí bákan náà ọlọ́run jẹ́ kí arìbàbà wa sheik muhammadu murtada adisa ọlánẹsẹ̀ ọlọ́run jẹ́ ká arìbàbà pé àmín. rọ́dàtúlẹ̀ àlùwá ọlánẹsẹ̀ rọ̀dí aláwọ̀ àná o. akéjì bẹ́ẹ̀ eighty eight. Records. bó tiẹ̀ kọ́kọ́ rẹ èmi wálé akóyèrè òkú mi sọ fún ọ pé kọ́kọ́kọ́ gbọ́ kọ́kọ́ wà látẹ̀tàlẹ́ òní ná látọwọ́ Oríyọmí Àmísà gbọ́ náà ó ṣeé ṣe kọ́ ọ dẹ́rù rẹ padà yàrá. ìkùn tí ẹ bá fẹ́ sọ lónìí ẹ jẹ́ wọ́n sọ ogun tí àfa ilé ò bá fẹ́ sọ ẹ jẹ́ wọ́n sọ kó sì tán ó ti pátápátápátá ká mọ̀ tún rìpísìtì ẹ̀ mọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́mi sọ kì í ṣe pé láti pa òun mọ́ wọn lẹ́nu pé kí wọ́n mọ̀ sọ̀rọ̀ náà láti sọ̀rọ̀ kó lè tán náà nì kó lè tán pátápátá ẹ dá àkùtù yọ ọlọ́run mo má sọ̀rọ̀ ẹ má kúnlẹ̀ ilé olóṣọ tí wọ́n ro èmi ò tó kúnlẹ̀. tí o lè yọ mi lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀ ní parẹ́ ẹ̀ sì ní parun àwọn tí wàhálà bá wá jẹ́ láyé tí a bá ń fìgbà lè fan kò ní dọ́dọ̀ yín àpadà sí aburú àpadà sí ìgbà àtẹ̀yìn àtọmọ àti gbogbo àwọn tẹ̀ ń kó káàkiri wọn ò ní mọ̀ agbára lọ́wọ́ ẹni fìnira káyà ayé yín o kò ní tán lọ́wọ́ yín kò ní tán di yín sì ní palẹ̀nù yín ọpọlọ yín ò ní dìbà bí ìràwọ̀ yín ti wulẹ̀ kọ́ tàtọ̀ gbogbo yín ti wulẹ̀ kọjọ tó táwọn ọmọ yín ò dùn ti yín lọ wọn láti tóbi lọ́dọ̀ ọlọ́run olórí ọmọ kékeré tẹ̀ nǹkan ṣe olórí àgbàlagbà tẹ̀ nǹkan ṣe olórí ọkùnrin olórí obìnrin tẹ̀ tó ti tara yín sórí rẹ̀ alájí tí yóò fi yín ta ìyáma rí ní òsì rí dáhùn ọ̀là fáyà ọ̀là fátíà. èdè kanukú ló ti ní tì tiẹ̀ náírà. ẹsẹ̀ fàlẹ́gbà mi ẹ̀gbọ́ ti tèmi ọlọ́run fàlẹ́gbà yìí jù bẹ́ẹ̀ lọ wàhálà ìmọ̀fẹ́mọ̀fẹ́ ní ọlọ́run bá yín fẹ́ ọkọ̀mọkọ ní ọlọ́run bá yín kọ̀ bí àwa ṣe ń gbé ọ̀rọ̀ dọ́dọ̀ yín ẹ̀yin gbogbo ń gbèsè ayé yín ọlọ́run ọmọ ṣe gbogbo bí tẹ́ ẹ gbà ṣe ọlọ́run ọlọ́run torí tèmi tẹ́ ń tún ṣe yóò wà kan sí yín náà sí títí dọjọ́ alẹ́ yín alẹ́ yín ò ní dàrú gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó ní ẹ ṣe ẹ kú àtúnṣe ẹ̀ ní dàrú gbòògùn ìdílé Gbẹdẹmukẹ ẹ ṣe ìdúpẹ́ ọ̀dà mi ẹ ṣe ìgbín wọ́ọ̀tì torí pé mo fẹ́ kẹ́ bá ṣàdúrà púpọ̀ fọmọ yìí ọmọ méjì lọ́kọ mi pé pàpẹ yọkà tí mo bímọ fún náà nù àkọ́bí mi rèé ìyàwó súlẹ ni mo bí lé ìyàwó ọmọ mi rèé ìyá àìbímọ púpọ̀ ọkọ̀ọ̀kọ̀ jẹ́mí ná torí pé bí wọ́n sọ pé mo bá bímọ púpọ̀ ó yá bó tó ṣẹlẹ̀ sí mi kò ní í ayé la bá kéèyàn òbí mọ́kọ́ mọ́ ṣáájú ìyàrá àìmọye ewé ló ti ṣẹlẹ̀ tí ò láriwo lọ nítorí ṣẹlẹ̀ lẹ́ẹ̀dẹ́ ẹlòmíì kọjá gbogbo eléyìí tí ò sí wàhálà kankan ọlọ́run jẹ́ mọ́ fi tí ọ̀dà pìtàn àìmọye tá a ti rí rí àníjà ni mo ti ń tajà àìmọye àìmọye kan ní mọ́ ṣẹlẹ̀ kò síjọ́ kan tílé ọmọ tílé oṣù bí rẹ́sẹ̀ ń ṣẹlẹ̀ ní dáadáa míì náà tó ń ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ gbogbo ọkàn wa. ní fẹ́ kó tó fẹ́ súnlẹ̀ kó délé rẹ̀ kó ṣèyàwó fún un wọ́n lóyún fúnra wọn ni. ìwé sábà dùn mí mo ń ṣàwàdà gan àmọ́ tá ọba tó ní lẹ́yìn ọkọ̀ síbẹ̀ náà wọlé kí wọ́n wá ọ. ìgbà tí dókítà ń ṣẹ̀ṣẹ̀ ṣe di aago mẹ́fà ìrọ̀lẹ́ sí òròjútu rẹ̀ àjọ sọ̀rọ̀ lánàá sí èsè pé òsì nọ́mbà pé ó náà tí ìwọ̀n ló pé òun wípé aramọ̀lárọ̀ ọ̀yà ń bẹ ní hospital kan lọ́nà academy sunday náà fẹ́ dá express academy dìlọ́ọ̀fù ibẹ̀ ni wọ́n gbé lọ nígbà tí mo débẹ̀ ọmọ mi kàn mí ọkàn gbá ọkàn yíra padà kò lè sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ ọkàn yíra padà kò lè sọ̀rọ̀ irú kí leléyìí ìgbà tí dókítà ń ṣẹṣẹ ṣe di aago mẹ́fà ìrọ̀lẹ́ sí òròjútu rẹ̀ ó fún wa ní ìwé usage wọ́n gbọ́ sí jì sí mú agbọ́síjì sínú mọ́tò dé usage ni. àtàdé usage ìbéèrè tí a kí wọ́n tó gbà wọlé pé wà mo ní wàlẹ́ owó wà mo tún sọ mi mo wà. bíi pé bàbá ọkọ mi mi ìyá ọkọ mi mi o káwọn tó gbà wọn gbowó mo ní wàlẹ́ owó wà mo tún sọ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wa lọ́tàn ló àtàwọn tí mo ti fi sẹ́ẹ̀tì pèsè wá pàdé ń bẹ̀ olùkú dáwọ́ jọ. ó di àárọ̀ ọjọ́ kejì ìyàwó ọmọ mi ọ̀rẹ́ mi kan àbúrò mi kan wọ́n jẹ́ mẹ́ta ọmọ kan ń bẹ lágbo ọ̀dọ̀ wọn síbẹ̀ à ń pè ní jíbọ́lá ọmọ ọ̀rẹ́ mi ni wọ́n lọ ọba ńlé wọ́n jẹ́ mẹ́rin wọ́n lọ ọba Sulaiman ara ọmọlára ọ̀yá o ó wà ní usage o alẹ́ àná ni wọ́n gbé síbẹ̀ o làwọn fi wá bọ́ láàárọ̀ yìí o ó lè wọ́n lọ wọ́n bẹ́ẹ̀ wọ́n wá tù wọ́n bẹ̀rẹ̀ wọ́n tẹ̀ wọ́n sá tẹ̀lé wọn dọ́dọ̀ ńgbọ́ tẹ̀lé wọn dọ́dọ̀ bẹ̀ ló ti sá mọ́ wọn lọ́wọ́. sùlámù ọ̀dẹ́jú ṣe jí wọn lára lo ogúnjọ́ àti ọjọ́ kan kẹlẹ́nu tó gbà. kò dé débẹ̀. wàláìlì azeem wàláìlì azeem kò dé bẹ́ẹ̀ ṣe bóun rèé kò dé bẹ́ẹ̀ malara tó wá ṣaláìsì tán bàbá yìí ni wọ́n pe Sulaiman ìpè àáfàá ìyàwó rẹ ti síwọ́ ọsẹ máa palẹ̀ mọ́ o àwọn ń gbé bọ̀ ní ìsinyìí o ó ní wọ́n mọ̀ gbẹdọ́dọ̀ ọ̀hún aláàjì ó ní wọ́n mọ̀ gbẹdí ọ̀dọ̀ ọ̀hún ó ní wọ́n mọ̀ gbẹ wá níbi tí mo ṣe wà lẹ́sì wọ́n wá lọ sí ọmọ mi sínú igbó wọ́n gbére ilé àjòjì. ṣùgbọ́n màmá èmi fúnra mi ẹ ìfẹ́ tẹ́ ẹ ní sèmi àti tẹ́ ẹ ní sílé sẹ́yìn èmi ti kọ́kọ́ fi bẹ̀yìn kò dẹ̀ fi tọrọ àforíjì ilé fi yẹn ṣe fatalaisa gbogbo tí ẹbí bá wá gbé sórí ilẹ̀ yìí ó lè bá àwọn dáadáa. ọ̀pọ̀ tí nínú àtàdé ò ní pa. àmì torí pé àwọn gbẹdẹmukẹ́ ń bọ̀ wá kálẹ̀ nílé yìí kẹ́ni bàbá ń ṣe fún wọn ló jẹ́ kí n sọ èyí tí mo sọ yìí ẹ̀dá àkùtòrí ọ̀nà bàbá ẹ̀ ṣe mo dúpẹ́ nǹkan yóò ní bàjẹ́ wọn ò túbọ̀ dúró tì mí ẹ̀kú àdó tì màmá ẹ̀kú àdó tì màmá ọlọ́ọ̀sà ilẹ̀ sàn ọlọ́ọ̀sà owó ìṣòro ọlọ́ọ̀sà ilẹ̀ sàn ọlọ́ọ̀sà ó kẹ̀kẹ́ fún wọn. wọ́n lè kẹ̀kẹ́ ni àdìkí bá sunkún náà lọ ìgbà tó bá gbé sí lánàá tí mo dé mo tó ń lọ sí orí yọmí lónìí. àbọ̀ǹdè lọ́rùn ṣáláyé oníkanukú ló ti ní tì lára ọ̀rọ̀ tí màmá sọ ìjà yẹn ò lè tán lóòótọ́ báwọn ọ̀rọ̀ yìí ọ̀bá jáde màmá ṣàlàyé bí àáfàá súlè ṣe kọ́lé wọ́n fi yé wa pé twenty thousand naira ah, ah, bá sáfà súlè nínú àfàá sá eh, bá àfàá ṣe kọ́lé pé twenty thousand làfàá kó fáwọn nígbà tó ta mọ́tò rẹ̀ màmá jẹ́ kó yé wa báwọn ṣe ralẹ̀ tá a fà á kọ́lé sí lónìí tí ó sì jẹ́ pé ọwọ́ àwọn wà ń bẹ̀ tí ilé ń fi dilé ìyẹn ilé tá a fà ń pè ní wọn lónìí màmá jẹ́ kó yé wa bó ṣe jẹ́ wípé nígbà tí ara ọmọ àwọn ọ̀yá màmá ní àfa àsúlẹ̀ òdebẹ̀ tọmọ àwọn fi kú ìgbà tó mọ àwọn tún wá kú tán àwọn tún wá ní kí wọn ó gbé àwọn tún wá ránṣẹ́ sàfáà pé ọmọ àwọn ti kú ọmọ ìyàwó rẹ ti kú o wọ́n wá ní kí wọ́n ó ṣe bí wọ́n bá ṣe fẹ́ ṣe màmá ní wọ́n wá lọ ralẹ̀ àjèjì kí wọ́n mọ̀ ó ní wọ́n mọ̀ gbé dọ́dọ̀ wọn o wọ́n wá lọ ralẹ̀ àjèjì wọ́n wá lọ sin ọmọ àwọn sí ní ilé táwọn mọ ìpìlẹ̀ rẹ̀ ní ilé tààfà mọ̀ pé àwọn làwọn ralẹ̀ léwu wọ́n ní àáfàá súlẹ̀ wá ni wọ́n mọ̀gbọ́mọ àwọn débẹ̀ wọ́n wá lọ sin ọmọ àwọn sílé àjèjì gbogbo àwọn eléyìí ó lè máa fa ìkùnsínú láàrin ara ẹni síra ẹni lóòótọ́ ṣùgbọ́n àáfàá súlẹ̀ ṣe dáadáa lénìí àáfàá yẹn ṣe dáadáa lénìí bí ò tiẹ̀ ṣe dáadáa tí ò wú láti ṣe dáadáa àwọn èèyàn dáadáa lọ tẹ̀lé wa nítorí pé nígbà tó di pé ó fẹ́ máa sọ̀rọ̀ ni làwọn èèyàn tó tẹ̀lé wá àwọn tí wọ́n rán wá láti ilé gbẹdẹmukẹ́ àwọn tí àwọn bàbá ní àwọn bàbá wa àwọn àfáà àwọn gbẹdẹmukẹ gángan àwọn èyí tó wà nàìjíríà tó wà lábúrọ̀dù wọ́n pe àwọn ti nàìjíríà àwọn ti nàìjíríà pera wọ́n jọ bára wọn sọ̀rọ̀ wọ́n ní kí àwọn èèyàn kí wọ́n wá bẹ̀ lónìí wọ́n sì yọjú sí wa ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn wọ́n ṣe àdéhùn fún wa pé àwọn lọ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà àwọn ó sì jẹ́ kí gbogbo ọmọ nàìjíríà ó gbọ́ afáàsúlẹ̀ wà ń bẹ̀ lóòótọ́ tí màmá fi ń sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ. gbogbo ẹ̀yin èèyàn àfáà súlè tẹ́ wà lórí ẹ̀rọ ayélujára tẹ̀ ń dá sí. gbogbo ẹ̀yin èèyàn màmá náà tẹ́yìn náà wà lórí ẹ̀rọ ayélujára tẹ̀ ń dá sí. ẹ máa jà dáadáa ọlọ́run ọbẹ̀ yìí parí ẹ̀ o ìtì ẹ̀ kíjà ti yọ parí. kíjà tàfáà súlè àti màmá kọ́sà tiẹ̀ ti parí. káwọn ọmọ tá à ń sọ ń pa wọn kí wọ́n lálùbáríkà káyé kígbe lé ẹ lórí mọ́. àbẹ̀rẹ̀ lọ́rùn ṣáláyé òun nìkan. akíntúndé olúwàfẹ́mi sẹ́ẹ̀lògùn yín alábùkù ni bẹ́ẹ̀ bá kàbùkù orí yín tó gbóná kì í tutù wọ́n sọ fún yípa àfa àsúlẹ̀ òsì ń bí àbí àbá àfa kò wá bí ẹ̀ lénìí bá a máa rọ̀ ẹ súnmọ́wájú oje ẹ súnmọ́wájú bàbá ẹ káàbọ̀ sórí ètò kọ́kọ́rọ́ alátẹ. ẹ ká lẹ́sà. ẹ ra sà orúkọ yín sà. orúkọ mi ni solomon akíntadé. ǹgbọ́ yìí máa tó ṣẹlẹ̀ bóyá sọ̀rọ̀ sí kiri yẹn. orúkọ mi ni solomon akíntadé. yes sir. láti ìbàdàn mi báyìí. Hmm, hmm. mo kí yẹn kú iṣẹ́. olúwa yóò wà pẹ̀lú mi. Hmm. ọ̀rọ̀ ọmọ mi ni mo mú wá lórúkọ olúwa ìyà ò ní jẹ àwọn òde nìjọ ẹ̀yìn náà. àmín àmín àmín. àwọn tí wọ́n lura wọn tàbí tí wọ́n fira wọn pé ajú ni lọ àwọn ni wọ́n fi wọn ọlá gbà mí lójú gba àyà mi lójú tí wọ́n lè sọ èmi àti ilé mi sínú ìpayín kékeré nítorí ọmọbìnrin ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ẹjọ́ pọ̀ nídìí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ẹni tó wà ń lé ìsìn gangan ni kọ̀ǹdíṣàn tó wà láti april ti wà lórí àìsàn. irú àìsàn wo. ohun tá a ṣàkórí náà ni wípé nǹkan kan ló wú sínú rẹ̀ àdẹ̀gbẹ́ lọ sọ́spítù ibi tó wà ọ̀dọ̀ ọmọkùnrin tó lọ jókòó sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan ni wọ́n lọ ni wọ́n káàmpù àtọkọ sí ibi tọkọ wà tó náà wà ló náà wà gẹ́gẹ́ àtìyàwó òun ń ṣe alóore ọ̀kan ń ṣe alùlù ògo lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ kan mo dẹ̀ sọ fún olùdásílẹ̀ ìjọ yẹn wípé wọ́n ń rìlíìsì ọmọ mi fún mi ìránṣẹ́ ọlọ́run lèmi náà mi ìdẹ̀ nídìí láti bá ìránṣẹ́ ọlọ́run jà tàbí láti máa gbé ìránṣẹ́ ọlọ́run ẹlẹ́gbẹ́ mi káàkiri kí n máa rojọ́ ká bẹ̀t kó jẹ́ kí ọmọ yìí kó jẹ́ kí ó wà ní òmìnira technical school ló lọ tó lọ ketra ló ṣe àwọn yòókù rẹ̀ lọ sí higher institution ó lóun lọ ó ní ketra ló máa ṣe ó dẹ̀ parí ẹ̀ bẹ̀tí wọn àjẹ́ kó ṣiṣẹ́ yẹn níbi kó gòkè lónìí kó gòkè lọ́la ló pé àìsàn dé sí twenty fifteen ni wọ́n ṣe kinní tó wà lọ́rùn rẹ̀ yìí tá lọ sí ní ìrúwà àná almost five hundred thousand gbà yẹn kinní yẹn ò tí ì san tán kó jẹná tán tí olùdásílẹ̀ yẹn tí wọ́n fi ń pè látọ̀hún gágé mi ni àbúrò rẹ̀ ló gba fóònù lọ́wọ́ rẹ̀ tá a mú fóònù wá sílé tí òun pẹ̀lú mọ́ rẹ̀ fi wà lọ́rùn bẹ̀tí bó ti padà délé wọn àjẹ́ kó padà lọ ńgbà tán ni kó wá fún check-up lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni musa ṣàkitiyan màmá rẹ̀ ṣàkitiyan wọn gbé onírúurú ìgbésẹ̀ pé kí wọ́n lè release ọmọ yìí ó kù ní àkàtà wọn torí ọmọ tó lọ fẹ́ yẹn ìgbà tó lọ fẹ́ ó pé òun ò rí ẹnìkankan ní nínú ìjọ tiwa tí wọ́n fẹ́ wọn pẹ̀lú wa. christian lẹ́yìn náà. yẹ pastor ni mí. a christian ni ibi táwọn náà lọ. bẹ́ẹ̀ni. ṣé ọkọ tí wọ́n fẹ́ yẹn inú ìjọ tí wọ́n lọ yẹn náà ti rí fẹ́. ìmọ̀ ìjọ pàdé ara wọn bí jẹ́ ti ń gòkè ẹ̀mí káàkiri náà ni. sọ òun lè sọ mo sọ fún mo ní bí o ṣe wà yìí kò sí ọkùnrin tó máa rí ẹ pẹ̀lú gọ́tà lọ́rùn rẹ tó máa fẹ́ fẹ́ jẹ́ ká mú kinní kúrò àná usage yìí tí sá lọ adé ọ̀yọ́ ó sá lọ ó sá gbogbo ibi tá a ti rí ìrànlọ́wọ́ tá a ti fẹ́ ṣe kéèyàn fún gbà náà bẹ̀tí gbogbo tá àkókò kan ó gbà láti ṣe mo fi mú lọ sí àwọn jọbi ní ìlú wa ìbẹ̀rẹ̀ àti lọ ṣe kéèyàn ní twenty fifteen ìgbà tó yẹ kó padà lọ fún check up wọn àjẹ́ kó padà lọ ààbò tẹ́mi máa rí lẹ́yìn ìgbà tó máa rí òní kéèyàn tó wà lọ́wọ́ ọmọ tó kọ́kọ́ bí fún ọmọkùnrin yẹn èmi ló mú ọmọ yẹn lọ ni mo mú ọmọ yẹn lọ sí hospital tá a fi sọ operation àná almost three hundred and ten thousand. àwọn èèyàn ọkùnrin yẹn ń kọ́. ààrẹ ń kọ́. ọkùnrin yẹn náà ń kọ́. ààrùn náà èmi ni mo gbé e láti hospital. ṣé ẹ ti gbà kúrò lọ́wọ́ ìyá ṣé ọkùnrin lónìí jọ yàgò bìnrin. obìnrin lónìí. ló wá bọ̀ òun àtọkọ ẹ̀. bẹ́ẹ̀ni. ọkọ lùlù. òun lọ nú ẹ̀mí. òun lọ nú ẹ̀mí. ṣé ẹ ti gbà kúrò lọ́wọ́ wọn báyìí. òyìnbá tó fẹ́ kú. náà ọjà máa lọ náà wọ́n sì ma ń gbẹ́bọ. ọjà máa ń lọ náà ni wọ́n sì máa ń gbẹ́bọ. màmá ẹ wà wọ́n wá sọ fún wa yín. ní chọ́ọ̀chì wọ́n máa ń gbẹ́bọ. láti wá ìyá náà ò sí bẹ́ẹ̀. ìyá ti wá gbogbo ẹ wá sọ sọ̀rọ̀ yín ọjà máa ń lọ náà ni wọ́n sì máa ń gbẹ́bọ. ní chọ́ọ̀chì. ní chọ́ọ̀chì wọ́n á gbẹ́bọ àwọn tí wọ́n máa ń lọ wẹ̀ fáwọn èèyàn lòdò náà ní àtọ́kọ́ rẹ̀ wọ́n jọ máa ń gbẹ́bọ. ìgbà máa ń gbẹ́bọ. ṣùgbọ́n. àmọ́ àwọn bá wọn gbé pèsè ni àwọn gbé ah, pèsè. ìpèsè ni ẹbọ ẹbọ náà ni pèsè wọn. àmọ́ ìyọnu tó ní ní ìsìn. ṣé bẹ́ẹ̀ sọ ni pé ilé ìjọsìn yẹn ló ti fara káásá báyìí. ọ̀dọ̀ ọkọ rẹ̀ ní ibẹ̀ ní ibẹ̀ ní torí wípé. kí ló ṣe báyìí. kò tiẹ̀ gbádùn kankan láti àti October lórí ohun ti síìkì tí ò ti lè jẹun. October last year ni eh, orí April ló ti dé sínú ilé láì. ó sá ti kú òǹbẹ̀ báyìí ó ti padà wálé. ó ti wálé láti ìpìlẹ̀ láti ní ìlú òsibítù. kọ́ máa lọ sọ́dọ̀ àwọn òbí rẹ̀ bí wọ́n bá rí tọ́jú pé ọmọ èèyàn gidi ni wọn náà máa ń lọ́dọ̀ àwọn èèyàn rẹ àwọn òbí rẹ. bọ̀kúrẹ́ tí wọ́n rí nísẹ̀ ńgbà tẹ kọ́kọ́ béèrè kó tó di pé ó ní problem báyìí. ìyẹn gan-an ló wá jẹ́ kémi torí wọ́n ti wá báwọn sì sọ. lẹ́bàá wọn ní màmá ti wá. wọ́n ti wá ìmí ìlò àwa ń lọ sí pastors conference ìjọ yẹn ni ìjẹ́ bá wọn wá torí bí wọ́n túwìtì kéèsì ìjọ yẹn mo ní tí aláàjì bá gbọ́rọ̀ yìí ká jẹ́ ká gbogbo tó wà máa ná wọn wọ́n ti tún wá bí nìsín lẹ́yìn ìgbà yẹn ó ti fẹ́ẹ̀ tó sùn méjì. ẹ kí màmá padà wá mọ́gàjì ẹ jẹ́ kí màmá padà wá kí bàbá náà wà ń bẹ̀ níjọ́ tán bá wá ká lè rí yanjú torí ẹ tí ò sí nílé wúrẹ́ rẹ̀ bì kan ni ẹ fi ṣe ìgbàgbọ́ bàbá nìyẹn. bẹ́ẹ̀ ni sà arájì ìdí ni pé ìgbà tí ọmọ yìí wá sílé búùtù mọ́tò mi ó bàjẹ́ mo kọ̀ndẹ́mù búùtù yẹn mo wá rà míì àwa lọ sí program. ẹ jọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ níta máyà o ẹ̀yin ètò elétò ààbò ẹ bá wa lọ ọ̀tá máyà wọ́n nìkan kan ṣẹlẹ̀ níta máyà pé wọ́n ń jà ẹ dàpọ̀ ẹ bá wa lọ ọbẹ̀ o. mo lọ mo dé àwárí kíní yẹn nù stop bí tí mo gbé sí mọ́ gbàtí mo wá sọ mo wá sọ láàrin àwọn landlords mo wá sọ mímú ni à wọn lọ máa mi ló wá lé wá gbé ó máa mi wù wọn ni ọmọ tí kìíní ń bẹ lọ́rùn rẹ̀ ah ah wàá gbé búùtù ṣe kí ló fẹ́ fi ṣe tó fi gbé. búùtù mọ́tò. bẹ́ẹ̀ nza búùtù eh, volvo wagon. ok gbàtúrí mo pè ọba yàrá. bàbá ẹja ṣe báyìí ẹja ṣe báyìí a lè láǹfààní àti sọ̀rọ̀ tó pọ̀ lábẹ́nu bá a ṣe láǹfààní àti sọ ní orí rédíò kò sí tẹ̀lé sọ lónìí ètò lè tẹ́ yín lọ́rùn ni pé kí màmá yẹn padà wá. yes kẹ́ ẹ jókòó báyìí. bẹ́ẹ̀ nza kẹ́ ẹ jókòó báyìí kẹ́ kí ó sì máa sọ̀rọ̀ kẹ́ ẹ jọ máa yanjú ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ nza. <laughs> i think that's the next thing for us to do. ṣé bó ní nọ́mbà màmá. ẹ pé màmá padà kí bàbá wá kẹ́ mú náà wá kí màmá náà wá káwá jọ mójú ajé kò ní sọ̀rọ̀ wọ́n ní bójú bá kojú àlà máa tọ́ ìyẹn ìjà sí bẹ́ẹ̀. ọ̀pẹ́ ìbá ti dé orí afẹ́fẹ́ ṣùgbọ́n kí aláàjà pírísẹ́ǹtì ọkọ rẹ̀ torí wọ́n ní bí ọkọ rẹ̀ ọ̀bà kó tí wọ́n fi jọ múlẹ̀ jọ kó fi yí ìmùlẹ̀ yẹn pé kò lè gbádùn. ṣé ìjọ tẹ́ ẹ sọ yẹn ṣé ìjọ. kẹrùbù àwọn kẹrùbù onírádàrádà yẹn ni àwọn kẹrùbù wẹ àwọn kẹrùbù tó ní ìtì wà. kẹrùbù gidi wà. àwọn kẹrùbù gidi wà àwọn kẹrùbù ni kẹrùbù ni bàbá bàbá bàbá tí mo sì ní láyé ní tó jẹ àwọn. my surprise. àbúrò màmá mi. màmá kẹrùbù ni. ìkẹ́kẹ́ àti ẹ̀sọ́ tó jọ mí lójú nìsín ẹ ní kí alájà wá. alájà jésù ló pera rẹ̀ èyí ń bẹ lẹ́nu aláàjì kò yọ sọnù. alájà jésù alájà jésù ni o alájà jésù ni. ìkan tó jọ ní lójú ni pé ẹni kẹrù wá ní kálájà wá. alájà jésù ló pera rẹ̀. alájà jésù. tó bá jẹ́ wípé ó ti gbà pé kó ń bá wa wọ́ ọmọkùnrin yẹn kó pìrìsẹ́ǹtì ẹ̀ tí wọ́n sọ fún náà nìyẹn ó wá ìnsísìtì láti pìrìsẹ́ǹtì. alájà jésù. bẹ́ẹ̀ ni òun ló dẹ̀ máa ń gbé wọn lọ sí torí ó lọ́wọ́ ló ti kú ọ̀dọ́ òun. ẹ̀yin aráalé. òun ló máa ń gbé wọn lọ sí ìmẹ̀sì àbí mẹ́sìnà kọ̀ ọwọ́ alẹ́ ni ó fi gbé wọn lọ ilẹ̀ ah, ah, ìdájí ni ó fi gbé wọn kú ọ̀n bẹ́ẹ̀. alájà jésù. kò gbádùn kò máa gbèsè lè débẹ̀ àwa náà sì máa bẹ̀. ayọ́mọ nàìjíríà ọjọ́ wẹ́sìdẹ̀ ó tún lágbára o kò sábẹ́ aṣọ mọ́ o ah, nínú òkè sábẹ́ aṣọ wọn alájà kílẹ̀ pé. alájà jésù alájà alájà sẹ̀rífà alájà jésù kó pìrìsẹ́ǹtì sí. alájà jésù bẹ́ẹ̀ ni ó pìrìsẹ́ǹtì sẹ́ńtì. ẹ̀yin ọmọ nàìjíríà àlàájá jésù àlàájá jésù. àlàájá sẹ̀rífà. ẹni ó kọ́ wọn nǹkan kó tó tẹ̀ àlàájá jésù ni ẹ gbọ́rí ìgbọ́rí wa àgbọ́bá àgbọ̀ là ń gbọ́rí bàdàn. àgbà ni. àgbà ìgbọ́rí kò sábà pé ìgbọ́rí. balùwà èwo ni. tó àbá gbọ́rí bọ̀rà sẹ́kù ní jọ́ lójú. àlàájá jésù. jésù mẹ́wàá ṣẹlẹ̀ njọ sátì njọ wẹ́sẹ̀ lórí ètò yìí ìmọ̀lá tún dá sí báyìí o àlàájá jésù ìpàdé di wẹ́sẹ̀ gbogbo tí bá ṣe yí o. ọ̀rọ̀ àìṣe. FM. gbogbo tún lè ṣe ju ti ọlọ́run àwọn bàbá wa agbẹ́ọ̀gá gba ọpẹ́ wa ọlọ́run gba ìyìn wa ògo ní forúkọ rẹ tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ sì wà ogun jíjà yín ó tán o gbogbo májẹ̀mú àti agbára lórí yín ayé yín wọnú ògo ẹ ó di òmìnira ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín orúkọ mi ni wòlíì àti ajínrere jeremiah olútọ́pẹ́ adéyẹmọ láti inú ìjọ csc e ní ìlú ìkòyí tí mo jẹ́ ajínrere fún gbogbo ìjọ apostoli ti kristi tó wà ní ìlú ìkòyí àti agbègbè rẹ̀ olúwa rán mi sí ẹnìkan tó ń gbọ́ mi lálẹ́ yìí ẹ̀yin tí ẹ bá ti ń bá wa bọ̀ lórí programu yìí ẹ ti máa gbọ́ nípa ọ̀rọ̀ ọmọkùnrin kan ń pè ní joseph ẹni tí a dá ògo mọ́ ṣùgbọ́n kí ogun ilé sọ kó kubi tí yóò gbégbà àwa ń tinú ẹ̀ gbàdúrà lónìí a fẹ́ wo ibì inú ìwé Genesis orí ìkẹtàdínlógójì thirty seven ká wo méjì níbẹ̀ ẹsẹ̀ twenty seven and twenty eight ká bẹ̀ gbàdúrà lálẹ́ yìí ẹ wá náà ẹ jẹ́ kí a tà fún àwọn ará ismaili kí a má sì fọwọ́ wa kàn nítorí arákùnrin wa àti ara wa níṣe àwọn arákùnrin rẹ̀ sì gba tirẹ̀ nígbà náà ni àwọn oníṣòwò ará mídíàní ń kọjá lọ wọ́n sì fà á wọ́n sì yọ joseph jáde nínú ihò wọ́n sì ta joseph ní ogún owó fàdákà wọ́n sì mú aṣọ joseph lọ sí jìbìtì wọ́n ta ológo wọ́n mú aṣọ ògo rẹ̀ lọ ìwọ náà ńlá nǹkan kan kọjá nítorí ògo ni o gbogbo ń tójú rẹ bá rí ní ojú náà ìrìn àjò sí ògo rẹ yìí